إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 لن يبلغ العباد حقه نشكره على عفوه ولطفه وكرمه وعلى ما شرع من التيسيرات لعباده المؤمنين لتستقيم حياتهم ويرتاح بالهم ونصلي ونسلم على قدوتنا وحبيبنا صلى الله عليه وسلم الذي بلغ الرسالة فعلمنا الدين والحكمة كلها وخلصنا من كل زيغ وهوان وظلم وذلك لمن تبع هداه إن الله حرم عليكم عباد الله حرب الزنا بسد الذريعة إليه وبتيسير أحكامه وبتيسير أحكام أحكام النكاح قال وانكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم ولو خص الله بالنكاح الأغنياء كما خص فريضة الزكاة فريضة الزكاة بهم لكنتم تختالون أنفسكم فبفضل من الله تعالى جعل للفقير فيه حظ كما للغني فيه حظ مع مراعاة الاستطاعة في حدود ما يسر الله ويسروا يا عباد الله ولا تعسروا يسر الله أموركم dúpẹ́ fún ọlọ́run ọba ọba onídẹ̀ra tó ń ṣe lórí ẹrú ọba ọlọ́lá tó ń kẹ́ wa lọ́kan òjọ̀kan ọ̀nà ọba tó dánìkan dúró ní sánmà àtìlẹ̀ tí gbogbo ohun tó dá fara sí tó wò fara sí ohunkóhun ọba tó lẹ́tọ̀ọ́ káàkiri bó ti ṣe lè wò ká sapá sí ṣètò a lè ṣètò bó ṣe tọ́ sí i adúpẹ́ àánú tó fi ń bá wa lò àmójúkúrò tó fi ń bá wa lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi ń bá wa lò àpọ́nlé tó ń ṣe fún wa tòun ta ìmọ̀ ṣe wa adúpẹ́ ọ̀kan òjọ̀kan àwọn ìrọ̀rùn tó ṣe fún wa nínú ẹ̀sìn Islam ó fi jẹ́ pé ìrọ̀rùn ẹ̀sìn ọ̀hún bá dé ẹni ọlọ́run bá fẹ́ tó yọ́nú sí ní máa mọ̀ ọ́ nírọ̀rùn ẹ rẹ ní tìbínú ọlọ́run bá lẹ̀ mọ́ bí ìrọ̀rùn ṣe ní Islam tó yóò máa ní lára ni báwọn kan bá gbá àwọ̀ tí wọn ò bá ìkú ìgbàlagbà yípo alẹ́ di alẹ́ kejì òru di òru kejì wọn ò sí ìgbà rẹ̀ ọlọ́run ní kéèyàn àtẹ̀yìn ká jẹun yóò bá mú nídàájí tó òun bá ti fi ń wọ̀ ká gbá rẹ̀ sílẹ̀ ó lóun ti ṣí àrùn odidi ọjọ́ kan fún wa ara àrùn Islam ni báwọn kan ó bá náwó sílé ìjọsìn wọn gbogbo ohun tí wọ́n bá pa ìdá kan nínú mẹ́wàá ni wọ́n kó lọ mo tiẹ̀ tún wá gbọ́ pé kì í ṣe ẹ̀kan lọ́dún o bí wọ́n ṣe ń pa ni wọ́n máa yọ ìdá kan nínú mẹ́wàá èmi àtẹ̀yìn ọlọ́run ní káwa yọ ìdá kan nínú ogójì ó tún wá jẹ́ ẹ̀kan ṣoṣo lọ́dún àmẹ́bí tún wá jẹ́ iṣẹ́ kún ó ní ìdákan ní ogójì kan ní kẹyọ lẹ́ẹ̀kan lọ́dún yìí kó o kó wá fún ẹni tó tún já alásùnmọ̀ mọ̀lẹ́bí rẹ ó tún lóore kó o fara kan lọ lẹ́yìn tó jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ó fẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ nínú dúkìá ẹ̀ ó yẹ ó fẹ́ẹ̀ jọ́ràn ọ̀nà lé ẹ lórí kókó bọ́kù káàtẹ̀ òun ni wọ́n tún yí kó yọ zàká fún tó tún lóore jù ara àrọ̀mù tí Islam bá dé lélẹ́yìí bàbá fẹ́ ṣe hajj ìrìn àjò ìbáàdà ni ọlọ́run ló wò bínú sí kó o tún di tó o lè tà ní hajj dání bó o bá ti ń ṣiṣẹ́ hajj táàyè kátà nǹkan bá yọ kó o tún tajà táàyè kó o rà bá yọ kó ẹrú sí ọlọ́run gbogbo tí ń jẹ́ islam bọ́lọ̀hún ṣe pè náà lórí ó ní ìrírí ìlú àbòjúkùn lórí wọ́n la ìrírí ìdíkùn mọ̀ lọ́sọ̀rọ̀. ó ní ọlọ́run bá fẹ́ o nira fún yín. kí ni máa jẹ́ kẹ́sì islam jọni kó jọni kó nira ìkànnú ẹ̀ ni àìnímọ̀ nípa ń tá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni bá mọ̀ nípa ẹ̀ ọ̀nà tọ́lọ́run mú gbà ẹ̀dá ti jíṣẹ́ pé tọ́lọ́run fẹ́ ká gbà àìnímọ̀ nípa ẹ̀ ó lè múni wáyà sí ọ̀nà ẹlẹ́gbẹ̀rún máìlì téyí ò sì ní débi tó ń lọ la ń tẹ̀mọ́ alẹ́ pípé ìmọ̀ Islam ìmọ̀ súnà aṣáájú ẹ̀dá ó sọ̀rọ̀ ọyàn o tí gbogbo ẹni bá fẹ́ rí Islam ṣe ọlọ́run ṣe pàṣẹ ẹ̀ tí ó sì rọrùn ṣe nínú tọ́lọ́run fi ṣàánú wa tó kà pé bàá dà bó tiẹ̀ jẹ́ pé gbogbo ẹni tó gbélé ayé náà ní fẹ́ máa ṣe ilé ayé bọ́lọ́wọ̀ pálásẹ̀ pé ká ṣe é àáfẹ́ máa láya obìnrin náà fẹ́ máa lọ́kọ marriage ọlọ́run lòun kú ká ní ìbádà fẹ́ yìí ẹ ṣe ẹ máa ti gbọ́ bùkátà ara yín òun tó máa kọ́ láàdá sílẹ̀ fún yín ó ṣe é ní rọrùn torí pé ah, ó kórìíra ṣìnà púpọ̀ bẹ́ẹ̀ ni ẹni láyà ńlé ló ń ṣe ní o ọ̀dọ́mọkùnrin tí ò láyà rí ló ń ṣe ní o adélébọ̀ ló ń ṣe ní o ọlọ́mọge ló ń ṣe ní o ọlọ́run ní wọlá tẹ́kọ̀dù dínà kì í ṣe pé kẹ́ má ṣe ṣùnà ó ní ẹ má tiẹ̀ fún mọ́ ọ ni. pásítánì bá ń sọ fún mi pé ọ̀rọ̀ ṣùnà ò ṣe ṣùnà àwọn tó ti má rí ló ń bá wí èyí tẹ́ ẹjọ́ dọ̀ ọlọ́run máa understand ọlọ́run understand náà ló ti ṣe márèèjì ní ìrọ̀rùn fún yín ibi tí márèèjì rọrùn dé wàláhì tí èèyàn bá ń ka àwọn ṣàdéhùn kan táwọn ọ̀dọ́ létí yóò sì máa dàbí ìgbà tá a bá ní àròsọ ni òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó wà ń jòkó nínú mọ́ṣáláṣí ńjọ́ kan lárábìnrin kan dédé wọlé wá ó ní ya Rasulullah ji'tuka li ahaba laka nafsi mo wá pera mi fún ẹni mo fẹ́ fẹ́ ẹ òjíṣẹ́ ńlá sì jẹ́ni tó ti dú púpọ̀ kò fẹ́ bá lọ́kàn jẹ́ kó lóun ò ní fẹ́ wọn làwọn ẹbí wa dákẹ́ sí i àwọn sọ̀hábà ti gbọ́ yé wípé òjíṣẹ́ ọlọ́run ò ní fẹ́ sí arábìnrin yìí ọmọbìnrin yìí sì ní bùkátà fọkùnrin kò fẹ́ ṣe ṣìnà òun ò máa wúni kú wí tí ṣètánù ní sáwọn ọ̀dọ́ ti wá lẹ́mìí pé tá a bá ní girlfriend ẹ̀ bá àti ìmárì ọlọ́run understand àmọ́dúnmọ́ pé kò fẹ́ ṣe ṣìnà ó wá bí àwọn sábà léèrè pé ta ló ní bùkátà sí àwọn onílé ẹni tó náwó pé òun ní bùkátà sálíkà ọlọ́run yẹn kẹ́ ẹ lè máa mọ̀ wípé ẹ̀sìn yìí bó ṣe jẹ́ tó lówó bẹ́ẹ̀ ló jẹ́ ti tálíkà tí wọ́n bá fẹ́ kun yín lọ́wọ́ lórí aburú tẹ̀ ń ṣe wọ́n ní bọ́kàn ẹni ìbá ìsí ìbalẹ̀ èyí ò bá ìsí ìlówó kò lè gbádùn Islam ìsọkúsọ ni o ẹ má jẹ́ kí wọ́n tàn yín àwọn tó tálíkà lẹ́yìn ànábì wọ́n jẹ́ àwọn olówó tó wà lẹ́yìn ẹ̀ lọ bọ́lọ́run bá ṣe fún kálukú ní kẹ́ẹ̀kọ́ bó ṣe fún ọmọ náà ló ṣe fẹ́ kó fi ṣe òun tálíkà ọlọ́run lẹ́yìn tó náwó pé òun ṣetán òun fẹ́ má rí ànábì ni kí fi ń tàbí fẹ́yàwó ó lóun ní ìkankan ànábì ní kó tiẹ̀ lọ ló lọ bí ẹ̀rí mú wáká fún arábìnrin ó ní kò sí ìkankan lé òun mọ bóun ṣe ti lé sílẹ̀ ànábì bó jẹ́ lásán bíi ní wa dilé rè pé kí ló mọ̀ nínú kùránì ó sì sọ ànábì ni pẹ̀lú àfi arábìnrin yìí àfi fún ẹgẹ́ bí ìyàwó. Òjíṣẹ́ ọlọ́run tó ṣe léyìí, ó fún wa lẹ́kọ̀ọ́ ni pé àìlówó lọ́wọ́ tó lè mú ni ṣe ṣìnà tá a máa ní àti èmi tá a fi ṣe é ni kì í ṣe àwíjàre ọba. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tẹ bá ń bá wọn Ní ìjọba ni ká gba hall ẹsìn mọ́ ikú wọ́n gba hall bẹ́ẹ̀ ni oní three million wà oní five million wà àwọn tí wọ́n wà ládùúgbò àwọn olówó wọ́n tún ní hall five million kì í ṣe hall ọ̀tọ̀ lówó decoration lẹ́yìn owó hall o ọ̀tọ̀ lówó táìlì tó ń bá obìnrin ṣerun mo wà ń bì kan wọ́n wá ń sọ̀rọ̀ arábìnrin kan wọ́n ní wọ́n wá bá ṣe ojú tí wọ́n máa ń tọ́ àtúntò tí wọ́n máa ń tọ́ yẹn wọ́n wá ní wọ́n san two fifty thousand mo wá ṣèṣàrò oko mo ní two fifty thousand ṣé gbogbo ní a máa wá ṣe ni wọ́n mọ̀ pé ará àtijọ́ lè ní two fifty thousand láti pèpè àyàwó fún kókó jáde sójú agbo marriage wọ́n ní two fifty thousand ìyẹn tún wẹ́ lẹ́gbẹ̀ẹ́ táwọn sálì sílẹ̀ tí wọ́n ń gbà tọ́dọ̀ bá ṣe gbogbo ilé ìpapọ̀ tẹ wá ní kó má ṣe ṣìnà kó lọ má rì yóò máa wò yín wò pé ṣé ẹ mọ tẹ́ ń sọ ṣé wò ó ló ń ṣe marriage àmẹ́bí náà sì ti sọ olùmọ́ni ìṣàkọ́ àmì kò bá ata pẹ́lẹ̀ tẹ̀sọ̀ wẹ̀t ẹni bá tó marriage ṣe nù yín ó ṣe é fẹ̀yìnàwó àgọ́gbọ̀lẹ̀ bọ́sọ̀ wọ áṣítọ́nù lè fọ́rọ̀ ó lẹ́yìn tí ò bá wá tó ṣe é. fún àlejò tó kó máa gbà àwẹ̀ àwẹ̀ ó máa dé ṣáhùwà ọ́ọ̀dì sex yóò máa dínkù ẹ̀ tára bá tó bá gbẹ̀ǹdẹ̀ oúnjẹ ẹ̀ egun tí máa ràn tó bá ti rí obìnrin yẹn yóò máa mú sùúrù ẹ̀kọ́ bí ti ọ̀dọ́ nìyẹn o pé wọn ò kò túmọ̀ sí pé tó o báyìí sí ìdólówó o ìyẹn láàfẹ́ tí wọ́n gbọ́yé torí tí máa túmọ̀ sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni pé ó dìgbà tóun bá dolówó fóun tó tó má rè kìí ṣe lọ́pọ̀ àyè àwọn afáàmà wa ti hadith ta kọ́kọ́ gbọ́ yẹn wọn a máa fi tún ìkejì yìí pé nígbà tó ní ẹni bá tó ń ṣe kò túmọ̀ sí pé ìbáadà olówó ni marriage rárá zaka yíyọ nìbáàdà olówó márè àti tálíkà àtolówó gbogbo wa lọ́wọ́ bá fẹ́ ká ṣe é kálukú ó yàn kọ níbi típẹ́ ti ká àgàn ni ẹni bá ti mọ̀ pé òun jẹ́ tálíkà kí la fẹ́ àfẹ́ kó fẹ́yàwó kó má múra responsibility marriage kalẹ̀ bẹ́ẹ̀ ni responsibility jíjẹ mímu obìnrin ilé tí ó gbé aṣọ tí ó wọ̀ ìnáwó ọmọ ló lọ lé tó lọ lé ìwé ọ̀pọ̀ wá lọkùnrin tó jẹ́ pé ohun tó ń wọlé tó lówó ó tó gbọ́ àwọn bùkátà yìí tóun sì rò pé òun ò tí ì dolówó márèèjì tí ìtọ́síwò òun torí pé ó ń wo pé márèèjì tí kì í bá ṣe pé gbogbo owó àwọn kan ta ni wọ́n ń ṣe láwùjọ yẹn tí wọ́n san ten million lówó hall tí wọ́n ta tẹ́sí alọ rẹ́rẹ́rẹ́ pé wọn ò báyìí sí ìní kápá arú yẹn márùndì sí ìtọ́ sí òòrùn. àwọn àfáà ló wá ní ibi ṣe kí wọ́n máa jẹ́ káwọn èèyàn gbọ́ ikú rárá ẹni tọ́lọ́run bá ní káàyè yẹn ó yọ fún òní láìsí ẹni káàyè yẹn ò bá yọ fún tó bá ti rí dájú pé owó tó ń wọlé fóun òun lè jẹun nú ẹ̀ tóbìnrin tóun fẹ́ náà ó jẹun láńlọ́dù ní máa dáwọn fi káwọn tó rówó lé kan pẹ̀lú àánú ọlọ́run tó bá jẹ́ à ń lọ à ń bọ̀ afẹ́jáde owó mọ́tò òun lè gbọ́ bọ́mọ bá dé ibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọyàn ni wọ́n ní ká fún ọmọ fọ́dún méjì àbí nígbà tá a yà síbi débí fún ní gbogbo ẹ̀dá ní dáàyà ọkọ̀ dẹ̀ tó ti dáa padà àwọn tó ń lé wa kúrò níbi ká tọ́mọ lọ́yàn wọ́n ti dáa padà síbi ọ̀nà ẹ̀rí pé ohun tí èèyàn ní bùkátà sí kí a fi ríṣìnà kákún kì í ṣe tó nira rárá kan máa ń bá wá ọba ẹ̀ ìyẹn la fẹ́ àkíyèsí wa sí pé èyí tó bá jẹ́ pé lọ́wọ́ tiwa ló ti ń wá tí ó sì máa jẹ́ ìnira nínú ẹ̀ ẹrúfin ọlọ́run òun ni pé a rí ẹni tí àkíyèsí ẹ lọ síbi pé òun ní òun ní ìdìyàwó òun sì ní tóun lè fi gbọ́ ṣùgbọ́n òun kì í ní pápá ìnáwó rẹ́rẹ́rẹ́ a wá lọlé àná wọ́n lè yọ̀ǹda ìyàwó fún pé àwọn yọ̀ǹda ọmọ fún ẹ nígbà tí ò lágbára ìnáwó bó bá jẹ́ pé ẹ̀sìn yóò ẹ̀sìn sì yé àwọn àna ẹni tó kù tí wọ́n máa ṣe ni pé kí wọ́n fọwọ́ lẹ́rán máa wòran ìjẹ́kọ́lọ́run bá kẹ́ ẹ tó bá rò pé òun ní kápá láti wá kó àwọn èèyàn lẹ́nu jọ kó kó èèyàn jọ fún wọ̀límà kì í ṣe dandan ni pé ká títì rẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó wà lórí ìrìn àjò òun àtàwọn sọ̀hábẹ̀ ó sì fẹ́ fẹ́ obìnrin Sọ̀fíyá kò sí nǹkan tó ní délẹ̀ jọ́nà ju èso dàbínú kíì wọ́n tẹ́ bí ẹni sílẹ̀ ẹnì kọ̀ọ̀kan sì ń jẹ́ ó ń ṣàdúrà fún wọn bí condition ṣe gbàǹjọ́ náà nìyẹn ó ṣe marriage Zainab ìkan náà àwọn ìyàwó ẹ̀ nígbà tọ́lọ́run ní kára bẹ́ẹ̀ ó pa odidi ẹran bẹ́ẹ̀ ni bá pa odidi màálù ẹsẹ̀ bẹ̀rẹ̀ náwó ni o ẹ̀ sì kákùn náwó marriage ẹni tó wá lọlé àná tí wọ́n yọ̀ǹda ọmọ fún táwọn àná wá ń fi àìmọ̀ kan sí nínáwó àwọn àfáàlì ẹkún ṣe lálàyé fún wọn pé <clears throat> marriage ìpín méjì ni ìpín kan nínú ẹ̀ àwọn tó ní ọmọ lọ́lọ́run ọba fi lé lọ́wọ́ ìpín kejì ọkọ ìyàwó àtàwọn èèyàn ẹ̀ lọ́lọ́run ọba fi lé lọ́wọ́ èyí tó jẹ́ ti bàbá ìyàwó òun ni pé yọjú sí mi níjọba yìí ọmọ tó olóhùn fẹ́fẹ́ mo fún ẹ ní yọ̀ǹda ẹ̀ ọlọ́run ò pa láṣẹ pé kó kó àwọn ẹ̀jọ́ kó bá láyé ọlọ́run ò pa láṣẹ pé kó ṣe ìnáwó akdùn nìka akdùn nìka kì í ṣe ìnáwó fífi ọmọ fún ẹni tó wá tọrọ ẹ̀ kì í ṣènáwó ṣùgbọ́n pápá ń bá tẹ́lẹ̀ báwọn tó wá tọrọ ìjẹni márùn-ún lọ tábà ní ìyá wa bá jẹ́ ìta nílé síta fún wọn tí wọ́n jẹ́ kò burú ṣùgbọ́n kì í ṣe tí wọ́n là bọ̀ wá lọ́rùn pé bàbá ìyàwó láti múra kó empty account yẹ torí kó fẹ́ fi mọ́ lọ́lé ọkọ ẹni tí yẹn sọ̀rọ̀ ọyàn fún òun ni ọkọ ìyàwó lẹ́yìn tó bá mú ìyàwó ẹ̀ ànábì kì í fi papọ̀ kì í ṣe ákùdùn nìka àti wọ̀límọ̀ nìka lọ́jọ́ kan náà. tí ò bá nídìí yìí níjọ́ tó bá múyàwó á sòfin obìnrin tó bá tóbi ìjọ́ kẹta á ṣẹ̀wá sí àwọn èèyàn tó ń fẹ́ ṣe wọ̀límà òun lẹ ṣe ń gbọ́ táwọn afáàn so yìí kan nílùú Medina tá ànábì wà ń lù ú ànábì ò sí àpá tí ànábì yìí lára ló fi ń di abrahamu pé kí ló léyìí ó ní à mo ṣe ìyàwó kan láìpẹ́ yìí tó túmọ̀ sí pé abrahamu ò kì í ṣe wọ̀límà ànábì ò wá ní lọ ọkọ fáwọn àna ẹ àwọn tí wọ́n fún ẹ lọ́mọ pé ìnáwó ń bẹ lọ́rùn wọn ní rárá ó ní aolim wọlé òbíṣà abrahamu ṣe wọ̀límà kódà tó jẹ́ ẹranko ló pa ọkọ ìyàwó ló ní ìjókòó wọ̀límà ìjọ kára bá jẹ́ bára bá ṣe bẹ́ tó bó ṣe jẹ́mọ náà ni kó ṣe é ẹrúsìn ọlọ́run àwọn tó wá yẹ kí wọ́n la eléyìí yé wa tẹ́sí ó ti rọrùn ìlú inú wọn òun gan ó pọ́jú pọ̀ òun gan ò dákùnmọ̀ yàtọ̀ síkè àfàlẹ́ máa wá gbọ́ tẹ́ ẹ bá lọ tọrọ ìyàwó tí wọ́n fún yín lọ́mọ tẹ́ ẹ wá pèrò níjọ́ pèrò pé ẹ fẹ́ ṣe wọ̀lé mọ́tìmẹ́ta àfọwọ́ wa yóò láwọn tó wà lórí high yìí kọ́lé ẹ̀kún wọn wà lórí high o torí pé òun lòun kọ́ ìyàwó ọdún èlé ń kéwú ibo ni wọ́n ti tòun sí mo lọ márèjì mélòó kan lóṣù tó lọ yìí wàláhì kótókòtó tí wọ́n ń sọ nìyẹn kí ló kan àfà pẹ̀lú kọ́mọ tó kọ́ ń tó ń dandan ni tí ó fẹ́ tó lè high bó bá wu ọkọ ìyàwó níbi wọ̀límà ó lè má pàápà tó kó ìyàwó ìpé ní ṣùgbọ́n a bá gbogbo àwọn tí wọ́n wọ̀nyí ńlẹ̀ ni tó sì wá nínú tíra tó clear pé ọlọ́run ò la gbogbo àwọn tí wọ́n yìí bọ̀ yìí lọ́rùn ṣùgbọ́n àìmọ̀ kan táwọn kan jẹ́ nínú ẹ̀ wọn ò fẹ́ kárẹ́ni tí kà kúrò ńlẹ̀ èyí tó tọ́ fáfá rèé ní fámílì ìyàwó níjọ́ tí wọ́n fẹ́ wá tọrọ ọmọ tó kọ́ ń kéwú bàbá ìyàwó ni ní bùkátà sí pé kó pè ẹ́ pé ẹni tó wá tọrọ ọmọ mi rèé èmi kì í ṣàfà bá mi wò ó ṣẹ́sì di eléyìí lára ká bá bàbá yìí béèrè gbogbo nǹkan akọ́kọ́ jáde tọkàn mùsùlùmí tó yanjú tó bá yá àfa àfún rẹ̀ àwọn alájọ àwọn onígbẹ́rẹ́ kò ní wọn àwọn gan ò qualify ká fún wọn lọ́mọ wọ̀lúwàní àfa àtúndáyé yóò wá kó bàbá àyàwó lọ́wọ́ láti bá wo ẹni tó wá tọrọ ọmọ ẹ̀ kí làá bí táàpù pé ah, dádì a lè fi ọmọ fún un ẹni tó bá wo bàbá àyàwó ó lè fi kí àfà tọ́ba wá ń to àfà ilé ẹ̀wà ń jòkó àfà kan ló ń fọmọ lọ́kọ wọ́n lè ní bùkátà sí wáàsí tó ṣe wáàsí ráńpẹ́ fún wọn bàbá ọmọ ló ń sọ pé mo yọ̀ǹda ọmọ mi fún lágbájá lẹ́yìn ìyẹn ọkọ ìyàwó ni ká máa retí pé ìjọ wo ló fẹ́ ṣe ìnáwó wẹ̀límà òun la wá sọ pé àáfọ̀ máa wá yan agbádábọ̀ pé wọ́n ti gbà sí òun ṣe inú ò máa wá ranjú gbọ̀n lójú agbo pé ẹ jẹ́ ká ṣe é bá a ti ṣe é báwo lẹ ti ṣe ìtakọ̀ọ́lẹ̀ là tó clear pé ìrọ̀rùn ní kíní ìbádé ọ̀rọ̀ àná ó wá jẹ́ ápùdù nìkan ni wọ́n pàṣà sí ni o ó jẹ́ ní mọ̀ nìkan wọ́n pè wá sí ni o wọ́n ní ká wá jẹ́ witness dáadáa tó ń ṣẹlẹ̀ ni tá a bá sọ̀rọ̀ ẹni ọlọ́run bá ní pé rí ẹ̀ ń wú tó bá tọwọ́ bá kò tó bá fi léle lọ́wọ́ wọn ní ká kọ́ ṣùgbọ́n àní máa wá àní sọ̀rọ̀ ẹni oníbàárà ká wá ti mọ gbogbo bùkátà wa lórí ìjókòó ápùdù ìjókòó wẹ̀límà àwọn tó yẹ ká láyé pé kíní ìrọrùn àwa gan láti máa wá dákún ìṣòro ìgbésí ayé wọn à ń bẹ ọlọ́run ọba ọba tó sọ islam kalẹ̀ pé kó jẹ́ rọrùn fún wa ọ̀pọ̀ alówó rẹ ni ṣàlàyé fóun ẹlòmíì wa rẹ ni ṣàlàyé fún ẹran tó fẹ́ jẹ kóńkó lòun náà tí ò bá débi tí wọ́n ti nà ń kóńkó kì í gbádùn ààrẹ bá a ṣe ṣàlàyé ẹ̀ tó yìí wọ̀láhì ẹlòmíì a ní nǹkan ayọ̀ ní bẹ́ẹ̀ ni a ní nǹkan ìbànújẹ́ ni nǹkan ayọ̀ ni ṣùgbọ́n bó ṣe jẹ́ nǹkan ayọ̀ tó bó ṣe jẹ́ nǹkan ayọ̀ tó òjíṣẹ́ ọlọ́run ó fẹ́ ká máa jẹ́ káwọn èèyàn ó mọ kí lẹ́sìn kí láṣà àṣà ló mú yín máa rán ọkọ ìyàwó létí pé kò tí ìwà ṣe wọ̀ nímọ̀ fámílì yín o kí ló kan fámílì ẹ̀yìn tẹ jẹ́ ẹbí ìyàwó pẹ̀lú wọ̀límà tẹ́ẹ̀sì máa ọkọ ìyàwó yẹn ó promise fún ṣènáwó ni pé ẹ fún lọ́mọ ń bá wá ní kóun náà ti pé òun fẹ́ ṣènáwó ń jọba ṣùgbọ́n òun fẹ́ kẹ́yìn náà bá òun dá sí ẹbí méjèèjì wájọ fúnra wọn lọ́wọ́ wàláhì dáadáa ni ṣùgbọ́n tá à ń sọ rèé kò a máa sin ọkùnrin pé o ti wa o ò tí ì pe ìjókòó náwó ẹ̀yin pẹ́lẹ́ yẹn o àìmọ̀kan ni àwọn àìmọ̀kan tá à ń ṣe lórúkọ pọ̀ ìkan la mẹ́nu ń bẹ̀ yìí ọkọ̀ ní ti líìsì a máa fi ránṣẹ́ ẹni tó bá wà nínú ẹ̀ tí ò bá mọ̀rọ̀ kò tún lè mọ̀rọ̀ mọ́ láíláí àtẹ̀mí àtẹ̀yìn ìrọ̀rùn tí Islam jẹ́ já mọ̀ lẹ́yìn tó ti ṣàánú wa tó ṣàwákẹ́ tá a jẹ́ mùsùlùmí ní máa wá lo ayé bíi ṣàdánwò gbogbo àwọn ọ̀dọ́ wa iṣẹ́ tẹ̀yìn ó lè tí ó fi fẹ́ bá lọ rán rán rán rán bẹ́ẹ̀ ni tá a bá tí wọ́n ti ní rí mọ́tò tí wọ́n ti ní private business tí wọ́n tó fẹ́yàwó ọkàn ẹni a máa balẹ̀ mo wá ń bi í léèrè ẹni mélòó ló máa rí bẹ́ẹ̀ fún láwùjọ gbogbo àkókò tára ń béèrè yẹn kí ni ó máa fún jẹ ìyẹn làkìtánì tí ń yá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lò àwọn àfáà ni wọ́n sì ní ojúṣe kí wọ́n ṣàlàyé kinní yìí tí wọ́n bá jọ bẹ̀rẹ̀ níbi pẹlẹbẹ bọ́lọ́hùn ṣe ní kí n tó ń wọlé ó mọ tọkọ àtìyàwó wọn bá pé lórí tí wọ́n sì jẹ́ni tó ṣe márèjì láti fi sákún ṣìnà àdéhùn ọlọ́run ni ó ní wà á ń kẹfẹ́ àyà máa ń kùn wọ́sọ́ọ̀lù ṣínà nínú ìbáàdì fún wọ́n ìmá ikùn ẹ máa fún àwọn obìnrin nù yín àwọn adélébọ̀ tí ò lọ́kọ ẹ máa fún wọn lọ́kọ ẹ máa wọ́kọ fún wọn àti àwọn ẹni nínú àwọn ẹrú yín lọ́kùnrin àti lóbìnrin ẹrú ò ní dúkìá ọlọ́run ní káfẹ́ àwòkù ó wá ní eyíyẹ̀kúnú fúkọ̀rọ̀ kódà tí ó bá já láì ní yòókù ní ìhùnmù lọ́hùnmí fọ́bìlì èmi ọlọ́run ọba ń rọ̀ wọ́n lọ́rọ̀ láti inú ibú ọrọ̀ mi ìyẹn fẹ́ni tó fẹ́ ṣe márì láti fi sá fún ṣìnà yàtọ̀ fẹ́ni tó ní òun ti àráì òun fẹ́ flọ́ǹkì wẹ́ẹ̀l táyé mọ̀ pé yẹ owó ti dé ẹni fẹ́ ṣe ń torí ìtọ́lọ́run ọlọ́run kì í lérí fún pé òun ó rọ̀ lọ́rọ̀ mo bẹ ọlọ́run fún èmi àtẹ̀yìn gbogbo ẹni tó ṣe láti fi sáfù sínà ọlọ́run dákun má dá wọn dára wọn ọlọ́run dákun bá gbọ́ bùkátà wọn. àwọn tó tún wá ń rìn ọ̀nà ṣìnà bọ̀ tọ́lọ́run tó ní kọ́rọ̀ ọlọ́run kó máa dé sí gbọ́ wọn kí wọ́n fi mọ̀ pé ọlọ́run understand kò túmọ̀ pé àwọn ilé ẹ̀sìn láti máa ṣe ṣìnà lọ́wọ́ lọ́kùnrin lóbìnrin ọlọ́run dákun àṣìkánì ń dà wọ́n láàmú àwa àti ọlọ́run fáwa òbí náà táwọn ọmọbìnrin wọn bá ti ń dé tí wọ́n ní márèèjì làwọn fẹ́ ṣe ẹ má jẹ́ kó jẹ́yìn ilẹ̀ ẹ máa sọ pé kí ló ṣe kí ò gba phd tán náà à ń fi ọmọ wá dúníà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa yìí táwọn bá láwọn ti ṣe tán ẹ̀yin òbí náà kì í fún wọn láǹfààní tí wọ́n ṣe nígbà tí wọ́n láwọn ti ní bùkátà sí torí pé a ti ń fi ojú sun àwọn àyè gíga kan tá a rò pé tí wọ́n bá ti ṣe márèèjì akọ̀dí kí wọ́n débẹ̀ láìsí ní bìkítà pé kí ló máa ṣẹlẹ̀ sọmọbìnrin wa kó tó dáyìn wọ̀nyí ìfọlọ́n tí àwa fi ṣe àdánwò fóbìnrin ni pé dípò ẹ bá ṣe ń ga ńlẹ̀ ayé sí bẹ́ẹ̀ náà nírú ọkùnrin tó lè fẹ́ ṣe kí ni ló ń dínkù sí bẹ́ẹ̀ ni opposite ọkùnrin ni bóun ṣe ń nípò sí làwọn tó lè fẹ́ tó lè gba proposal ẹ̀ ń pọ̀ sí àwọn tí ò tó jẹnu kọtẹ́lẹ̀ sọlọ́run bá ti to the commissioner tó di gbá tó dàwó àá tó bá kọrin sí wọn ó tẹ̀sí gbọ́ tóbìnrin bá ti ń dá wọn lẹ́bù kan ọkùnrin máa ń sá fún wọn ni o torí náà fáwọn ọmọ yín tí wọ́n fẹ́ ṣẹ̀sìn tọ́lọ̀ ní kó farabalẹ̀ tí wọ́n bá ti rẹ́ni eré mú wálé ẹ kàn bá wọn gbìyànjú pé báwo ni márèèjì ṣe ní bí plan ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ pé ẹjọ́ fọ́ kókúná ká má máa fi ilé ayé tá à ń wá fi márèèjì dànù fún wọn eléyìí ó máa fún wọn sí ṣìnà òbí tó bá ṣe ní eléyìí báwo ni ò bá hàn sáwọ ó hàn sọ́lọ́run ọba o òun ló dùn déwájú Ọlọ́run mo bí Ọlọ́run ọba fún wa àwọn ọmọ tọ́lọ́run fi kẹ́ wa má ṣe wọn ní ìbàdàjọ àbúrú sẹ́ni kọ̀ọ̀kan wa o Ọlọ́run dàpọ bá wa dátọrọ wọn fi ìrọ̀rùn tọ́lọ́run máa fi kẹ́ni tó bá fẹ́ kẹ́ bó ṣe lè wù kí ìlú bàjẹ́ tó fi mọ gbogbo àwọn ọmọ wa tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ bọ́lọ́run bá fẹ́ kẹ́ni kò sí tó kan pẹ̀lú pé ẹkọ́nọ́mì Nàìjíríà ń ṣe bákan o bó bá ti fẹ́ fìyà jẹ ni sáyẹn fẹ́ fọ́lọ́mù yẹn dáa gan yóò gbà mú mo bẹ ọlọ́run dákun má tẹ̀ ọ́ ọ̀dùnú gbà mú o ọ̀làlá ìlàkùnlá subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk qumu ila salatikum Thank you.